nítorí náà ẹ bá mi ka ka parí ẹ̀. nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. ṣé ìwọ jẹ́ pàtàkì ṣé o jẹ́ pàtàkì ṣé o jẹ́ ọ̀kan nínú wọn ohun tí mo wí nìyẹn tí o bá jẹ́ ọ̀kan gbìyànjú láti lọ darapọ̀ mọ́ ìjọ òtítọ́ gbìyànjú láti jẹ́ ọ̀kan ẹni bá wá sáyé tí ò rí Jésù wá sáyé lásán nítorí náà kò kí ìgbé ayé rẹ má bàa jásán kò mọrú èèyàn tí Paul jẹ́ tẹ́lẹ̀ Sọ́ọ̀lù ni wọ́n ń pè onínúbíni ni èèyàn burúkú ni ó ń pa èèyàn ṣùgbọ́n ní ìgbà tí Ọlọ́run dé sínú ayé ẹ̀ tí Jésù yìí dé sínú ayé ẹ̀ ó yí i padà ó sọ pé nínú èyí tí òun jọ kan ìwọ náà Jésù lè fọwọ́ sínú ayé ẹ̀ ìwọ náà lè jẹ́ ọ̀kan pàtàkì láàárín àwọn ènìyàn tí ó máa ní agbára Ọlọ́run tí ó sì máa jẹ́ kí ogun kó máa ṣẹ́ ìwọ ọ̀rẹ́ mi tó wà lórí bẹ́ẹ̀dì gba Jésù yìí sínú ayé ẹ ọ̀rọ̀ yìí òtítọ́ ni ìwọ tó ń wá ọmọ gba Jésù ìsinú ayé ẹ gbàgbọ́ pé òtítọ́ ni ṣé o lọ́kọ ni Ọlọ́run máa ṣe é alágbára ni ò lè kú sípò tó wà Ọlọ́run ṣe tán láti wọ́ ṣàgbà ọ̀rọ̀ náà òtítọ́ ni nínú èyí tí èmi jọkan ìwọ náà jọkan náà mo pè ẹ́ sínú agbo Jésù Kristi yé ọ̀kan lọ síbi wọ́n ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ wàá mọ̀ pé rere ni Olúwa Jésù Kristi wí pé ó sọ nínú ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ sixteen wí pé wí pé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì ń bẹ pẹ̀lú ọlọ́run ọlọ́run gangan sì ni ọ̀rọ̀ náà ìyẹn ni òtítọ́ yìí tí mò ń sọ fún ẹ òun gangan ni ọ̀rọ̀ náà nítorí náà mo fi ọ̀rọ̀ Jésù yìí òun ni mo wá mú fún ọ ìpàdé yìí ni òun ni ìpàdé òtítọ́ òtítọ́ ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó gbọ́ òtítọ́ ni dìímú rere ni ó ń gba àyàn là ó ń wòyàn sàn ó ń sọ àgọ̀dì ọlọ́mọ ní ìfìrè sọka ọlọ́run ṣe tán nítorí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìgbàlà ni ọ̀rọ̀ iyebíye ni agbára ni òun sì jẹ́ ó kún fún onígbàgbọ́ ìwọ náà gbàgbọ́ pẹ̀lú mi mo wá fẹ́ kó tó di pé a lọ sí ìmú ẹlẹ́nu dúró ọ̀rọ̀ ọlọ́run tí mò ń bẹ sọ nípa òtítọ́ ni ọ̀rọ̀ náà òtítọ́ ni agbára ni iye ni òtítọ́ ni ọ̀rọ̀ náà ó yẹ fún tẹ́wọ́gbà pé Jésù gbẹ́lẹ́ṣẹ̀ nínú èyí tèmi jọ kan òtítọ́ ni ọ̀rọ̀ náà ó yẹ kó tẹ́wọ́ gbà pé Jésù gbẹ́lẹ́ṣẹ̀ nínú èyí tèmi jọ kan ó yẹ kí o jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run ọ̀rọ̀ bíbélì ní àtètèkọ́ṣe ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì bẹ pẹ̀lú ọlọ́run ọlọ́run gangan sì ní ọ̀rọ̀ náà mo sọ ọ̀rọ̀ rẹ jáde sí ọkàn gbogbo ènìyàn ní orílẹ̀-èdè àgbáyé tó ń gbọ́ mi ọ̀rọ̀ náà ó yá kó tú ìdè ó yá kó já ìdè kùṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí sàtánì díẹ̀ tó lóòrì ríbi lọ ọ̀rọ̀ ọlọ́run ó yá máa já ibi tí ó dá ẹ dúró sí tí wọ́n ní tí dókítà wádìí ẹ̀ tìyẹn ọ̀rọ̀ ọlọ́run ó yá kó wọbẹ̀ lọ kó tú ẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ tó wọnú túbú tó ṣí tú sílà àti pọ́ọ̀lù sílẹ̀ ó yá lórúkọ jésù ọ̀rọ̀ náà kó gbé ẹ dìde ọ̀rọ̀ náà kó sọ ẹ dọlọ́mọ ọ̀rọ̀ náà kó túlé ayé ẹ̀ ṣe gbogbo àwa tá a wà bíbí ìbáyìí ọ̀rọ̀ náà kó gbé wa ró ó sì gbé wa déjọba ọ̀run lórúkọ jésù kristi ti násárẹ́tì ọ̀rọ̀ náà lórúkọ jésù gbogbo ohun tó jẹ́ aṣálẹ̀ ní nàìjíríà ọ̀rọ̀ náà kó gbé e ró kó tún orílẹ̀-èdè wa ṣe àwọn ad darí wa olúwa kó wọnú wa iléeṣẹ́ yóò ní jóná ọlọ́run kó dáwọ́lé wa ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mi báyìí lórúkọ jésù kristi ti nazareti agbára ọlọ́run ọ̀rọ̀ ni mo fi ń sọ̀rọ̀ ní orúkọ jésù gbogbo ìdè gbogbo ìdojúkọ wa ó yá parẹ́ dànù gbogbo agbára tó lòdì lọ ikú orókó máa pa wọ́n bẹ́ẹ̀ lolúwa wí ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn adé ọ̀run dé kò yí padà ẹ̀jẹ̀ jésù ṣèjìjì ẹ̀ jésù kristi agbára wa. lórúkọ jésù ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mọ́mì tó yá àsìkò wa ẹ sọ̀rọ̀ bá wa fún àwọn èèyàn tó wò wá ní bí wọ́n ṣe lè wá sí ilé ìjọsìn yẹn láti wá jọ́sìn jọ́sìn sí ọ̀sẹ̀ yìí. fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ láti wá rí àwọn màmá wa olùlé ìjọsìn wa wà ní nọ́mbà eleven àdúyàn kan láwọn street ọbẹ̀ bus stop àgbàdo cross ní ìbò state so ní gbogbo ọjọ́ tọ́ọ̀sì a máa ń ṣe àwọn ìpàdé kan tó ní agbára ìràpọ̀ ní ìròyìn ayọ̀ hour of good news so látago mẹ́sàn-án ṣaago méjìlá ọ̀sán so pẹ̀lú ọlọ́run ìgbòho òṣìṣẹ́. ní jésù ẹ ṣeun lọ́pọ̀ lọ́pọ̀. nọ́mbà màmá wa o oh eight two seven four five four five six eight six tàbí zero zero five nine zero seven two eight seven one ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tó ẹ̀yin aráalé àríjù báyìí lọ fún abala ti àkọ́kọ́ nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run à ń tẹ̀síwájú láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí kó tó di pé a ti wá gbé olórin àlejò tí a ní lórí ètò lónìí ẹ já agbára fún ìṣẹ́jú mélòó kan.